إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو لمؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله عباد الله يقول سبحانه وتعالى في سوره الكوثر بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الأبتر وعن أنس بن مالك وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان لكم يومان تلعبون فيهما وقد يبدلكم الله بهما خيرا منهما يوم الفطر ويوم الحدها رواه أبو داود والنسائي وأحمد afi ẹyìn fún Allah afi ọpẹ́ fún atọrọ ìkẹ́ fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àwa ń bẹ Allah ọba aláàánú kó ṣàánú àwa náà kó jẹ́ kí a gúnlẹ̀ síbi rere kí Allah má fi ilé ayé kó má fi fòró ẹnìkọ̀ọ̀kan wa kó má fi sàárè fòró wa kó sì má fi ọjọ́ àjíǹde fòró ẹnìkọ̀ọ̀kan wa. la ṣubuha fi ìdílé mùsùlùmí ọdún mùsùlùmí kò rújú ọdún mùsùlùmí kò rújú ní àkórí kútúbà wa ní òní. gbogbo àwa mùsùlùmí jákèjádò ayé la ṣe ọdún ní ìjẹrin àbí tí í ṣe ọjọ́ Tuesday a ṣe ọdún Eidul Adha ní ìjẹrin Eidul Adha yìí sì ní ọdún kejì lọ́dọ̀ àwa mùsùlùmí ọdún àkọ́kọ́ òní Eidul Fitr ọdún ìtúnu àwẹ̀ ọdún ìtúnu àwẹ̀. ẹ̀mọ tẹ́ ìrógbó yẹn gbé ẹjọ́ yín bọ́ síta. ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá. nìkan ní ọdún àwẹ̀jẹwẹ̀mu lọ́dún àwa mùsùlùmí kò sì rújú ìwọ náà fi rí i pé kò sí mùsùlùmí kan tí ò kì í kópa nínú rẹ̀ àbẹ ti gbọ́ pé àwọn mùsùlùmí kan wọn kì í ṣe ọdún ìtúnu àwẹ̀ ṣe gbọ́ rí pé àwọn mùsùlùmí kan wọn kì í ṣe ọdún iléyà. kò sí. anabi sallallahu alayhi wa sallam ní kété tó wọ ìlú madina ní kété tó madina bó ṣe di ọdún kejì ni Allah subhanahu wa ta'ala ló gbé ọdún ìtúnu àwẹ̀ kalẹ̀ fún àti ọdún iléyà ní tẹ̀lé tẹ̀lé ìtúnú àwẹ̀ ni wọ́n kọ́kọ́ ṣe wọ́n ṣẹ̀ tó wá ṣe ọdún iléyà nígbà tí aláwọ̀ gbé ọdún yìí fún ànábì sallallahu alayhi wa sallam bá àwọn ènìyàn ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ wá sílùú Mọ̀dínà ẹ bá àwọn ará Mọ̀dínà tí wọ́n máa ṣeré tí wọ́n máa ṣeré wọ́n mú ọjọ́ méjì láàrin ọdún wọ́n sọ di ọjọ́ ọdún ọjọ́ eré tọ́ńkálukú ọmọ gbafẹ́ káàkiri tọ́ńkálukú ọmọ sí yọtọ̀mì. tó ń kálukú ọlọ́mọ kí ẹbí àti ará orí kọ̀ǹdíṣàn tí wọ́n bá àwọn yẹ̀húdí ní ìlú Madina nìyẹn wọ́n ní ọjọ́ méjì nínú ọdún tí wọ́n máa fi ṣe ọdún tiwọn. ṣé mọ̀ pé ọdún kejì ni ìtúnu àwẹ̀ àti bẹ̀rẹ̀ ọdún àkọ́kọ́. So, àwọn mùsùlùmí àwọn náà bá wọn wọn fara kín nínú ọdún àwọn yẹ̀wúdì hùn àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra la máa ń pè ní ahlul kitab ok àwọn méjèèjì ni ọmọ ìyá ara wọn ahlul kitab la máa ń pè yẹ̀wúdí àti nàṣọ́ra àmọ́ ńgbà tí ò tíì sí ọdún kankan nílẹ̀ fáwọn mùsùlùmí ní gbogbo àsìkò yẹn àwọn mùsùlùmí náà wọ́n ń àwọn náà wọ́n wọ́n kà kún pé ó yẹ káwa náà irú ọjọ́ táwọn àwọn nàṣọ́rọ́ àwọn yẹ̀wúdí tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe yìí ó káwa náà ká bá wọn kópa ń bẹ́ẹ̀ so ìyẹn bá ọdún àkọ́kọ́ lọ nígbà tó wá di ọdún kejì tó di ọdún kejì ọdún mẹ́wàá ni ànábì lò ní Madina sallallahu alayhi wa sallam so lọ́dún àkọ́kọ́ rẹ̀ wọn ò ṣe ìtúnu àwẹ̀ wọn ò ṣe iléyá nígbà tó wá dọdún kejì Allah subhanahu wa ta'ala kò wá fẹ́ kí àwa mùsùlùmí ká bá àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra ká bá wọn kópa nínú ọdún wọn Allah kórìíra rẹ̀ fún wa Allah fẹ́ ká bá wọn lọ́wọ́ sí ká bá àwọn yẹ̀wúdí àti nàṣọ́ra ká bá wọn lọ́wọ́ sí ọdún tiwọn torí pé ẹ̀sìn ló bí ọdún ẹ̀sìn ló bí ọdún nígbà tá a bá wọn ṣẹ̀sìn wọn a sì bá wọn sọdún wọn. Allah subhanahu wa ta'ala nínú ọlọ́ńlá rẹ̀ ọ̀wà ni báwọn ṣe ń sọdún méjì lọ́dọ̀ tiwọn o ẹ̀yin náà ní wàá fún ẹ̀yin mùsùlùmí ní ọdún méjì tìyín tẹ́ ẹ̀ máa ṣe tẹ́ẹ̀ fi ní máa bá wọn kópa nínú. ọdún tiwọn tí wọn ń ṣe tó jẹ ọdún tí ò ti ọ̀dọ̀ òun wá. wa ta'ala ó wá ṣe ìtúnu àwẹ̀ ó ṣe ní ọdún fún wa torí pé a lè bẹ̀rẹ̀ àwẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń bẹ̀rẹ̀ àwẹ̀ tá a ni a ti lè túnu àwẹ̀ láì ní sọdún bẹ́ẹ̀ náà ńgbà tábà bẹ̀rẹ̀ àwẹ̀ tá a máa ń sọdún pé àwọn ti róṣù o wọ́n ti róṣù oṣù ti bẹ̀rẹ̀ o wọn kálukú sì bẹ̀rẹ̀ kí ni a bẹ̀rẹ̀ àwẹ̀ so bá a ṣe lè bẹ̀rẹ̀ àwẹ̀ láì sọdún yìí bẹ́ẹ̀ náà la lè tún nu ẹnìkan tó sọ pé wọ́n tún ti róṣù o oṣù ti parí o àgbàwẹ̀ mọ́ kò jù báyìí lọ ṣùgbọ́n nínú ọlá àlọ́ ò aláwọ̀ máa máa sọ ìtùnú àwẹ̀ ó sọ di kí ni ọdún fún wa. ìyẹn jẹ́ iní ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ta'ala ó tún wá sọ ọdún ìgúnran ó tún ṣe ọdún kan ní ọdún ìgúnran Eidul Adha ọdún ìpayẹran ó tún wá gbé kalẹ̀ fún wa ó wá gbé ìyẹn ó ti bọ àsìkò iṣẹ́ hajj àwa mùsùlùmí. ó ti bọ àsìkò iṣẹ́ hajj fún wa tó fi já sí wípé nígbà tí àwọn mùsùlùmí bá wà ní àròfà ọjọ́ kejì tí wọ́n wà ní àròfà tí wọ́n sọ̀kalẹ̀ ní àròfà tí wọ́n di alálàájì alálàájà tí wọ́n rí hajj ṣe torí ẹni tí ó lọ sí maka tí ó gun àràfà kò rí hajj ṣe ń tiẹ̀ nìyẹn ní ọgọ́ tí àwọn mùsùlùmí bá ń gun àràfà ok so ìparí iṣẹ́ hajj tàbí ohun tá a fi mọ̀ pé èèyàn rí iṣẹ́ hajj ṣe òun ni àlùwùkúfù bí àràfà àlùwùkúfù bí àràfà wíwà ní àràfà kò pọn dandan kó o gorí àpáta lọ gbogbo bíi tí tí wọ́n dẹ̀mákéètì pé gbogbo àárín yìí ò ní arafa o láti wábì kan dúró sí níbẹ̀ tó ti ní ṣubú. ọjọ́ kejì rẹ̀ aláwọ̀ wá ṣe ní ọjọ́ eid fún àwa mùsùlùmí nípa bẹ́ẹ̀ ànábì wa ń sọ fún àwọn mùsùlùmí pé káánà lakum yawmani tẹ̀lé abúna fihima ọjọ́ méjì kan wà fún yín o lẹ́nu pàtẹ́ dé Mọ̀dínà yìí tẹ́ ẹ bá àwọn yehudi àti nasọ́ra tẹ́ máa fi sọdún tẹ́ máa fi ṣeré o tẹ́yìn náà sì ti bá wọn kópa ń bẹ̀ ní last year o. wàkọ́dí abdalakum lọ́hùn bíi ma khayra minhuma aláwọ̀ tí wàá pààrọ̀ ẹ̀fẹ́ yìí o ẹ má bá àwọn yehudi dá sọdún wọn mọ́ o ẹ má bá àwọn nasọ́ra ẹ má bá wọn dá sí ọdún wọn mọ́ o èyí tẹ́ ti ṣe lọ ìyẹn ti ẹ ti mú yẹn jẹ yẹn ti lọ ẹ bá tún dọ̀ mí wò lẹ́yìn eléyìí yóò di ẹlẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run o torí pé Allah subhanahu wa ta'ala ó ti pààrọ̀ ọdún tiyín ó ti fi nǹkan míì jìrọ̀ rẹ̀ fún yín tí wọ́n bá sọ pé wọ́n ná owó kan tẹ́lẹ̀ tí ìjọba bá sì jáde tó bá pààrọ̀ owó ṣé ẹ mọ̀ pé owó tẹ́ máa ná ní titun òun nìkan ló owó tí ó lẹ́tọ̀ owó tí wọ́n ti pààrọ̀ kí ló dì ó di kọ̀ǹdẹ̀ so ọdún yẹn ti di kọ̀ǹdẹ̀ lọ́dọ̀ tí ọdún tẹ̀yìn ọmọ ṣe báyìí òun ni ìyàwó malefitiri ọjọ́ tẹ bá túnu ẹ sọdún wàyàwó malhadiha ọgọ́ tí ẹ bá ẹ sọdún láti ìgbà náà lọ. láti ọdún yẹn ẹ̀wọ́dún a ti wà ní one thousand four hundred and forty two one thousand four hundred and forty two years tánàbí ṣe hijira ok tó túmọ̀ sí pé ànábì ti sọ̀rọ̀ yìí láti one thousand four hundred and four one thousand four hundred and forty one àkàrà ayọ̀ ọdún kan kúrò bẹ́ẹ̀ ọdún kan lẹ́yìn gbàtọ̀ dé Mẹ̀dínà lọ sọ̀rọ̀ yìí lọ́lọ́run lọ́lọ́run sọ pé káyìn mùsùlùmí ẹ má dá sí ọdún míì mà ẹ má dá ọdún mà ẹ òun ti fún yín ní ọdún tiyín òun náà sì ní ọdún ìtúnáwé àti iléyá láti ìgbà ẹgbẹ́ ti wá sọ̀rọ̀ yìí àwọn mùsùlùmí wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tó ga sí pé ọdún méjì nìkan náà ni wọ́n ń ṣe wọn ò yẹ wọn ò gbò wọn ò ní ọdún míì tó jẹ́ ọdún àmọ́ ní nǹkan bíi ọgọ́rùn ọdún méjì sẹ́yìn làwọn kan bá tún dìde ní Cairo wọ́n bá tún dìde ní Cairo wọ́n pẹ̀lú àwọn ní Fatimiya àwọn ìjọ Shia ni nínú àwọn ìjọ tó ya tó ya dànù fóònù Ìsìláàmù àmọ́ tí wọn ò jẹ́ jẹ́ ọkọ̀ Ìsìláàmù Shia làwọn bá tún ní ọdún méjì yóò tó àwọn o. ọdún méjì yẹn kò tú àwọn àà ọdún òsì rà mọ lọ́dún méjì rárá o ẹ jẹ́ káwọn fi ọdún táwọn pè ní ọjọ́ ìbí ànábì ẹ jẹ́ káwọn fi kún bí wọn ti bẹ̀rẹ̀ ìtẹ́ǹpè ní ọdún mòlídì nù jẹ́ kí mòlídì tí ó di awuyewuye láàrin wa nìyẹn ìtúnú àwẹ̀ kò dá wuyewuye iléyá kò dá wuyewuye ọdún mòlídì ó dá wàhálà sílẹ̀ ó di awuyewuye nítorí pé kò tọ̀dọ̀ ọlọ́run wá kò tọ̀dọ̀ ànábì wá àwọn sàábì ò ṣe àwọn igun kan nínú igun tó ya wọ́n ya kúrò lójú ọ̀nà ànábì ṣùgbọ́n wọn ò yéé pera wọn lọ́mọlẹ́yìn ànábì àwọn yìí ni wọ́n lọ dá ayẹyẹ mòlídì sílẹ̀ ló sì fi rí i pé dòní olónìí dòní olónìí Ọ rí pé ọ̀rọ̀ mòlídìí kòtò àbótò bọ́dún léyà ṣètò ìwọ wò ní ìsìn nígbà tá a kí gbogbo ayé lẹ́ẹ̀kan náà tá a kí irun àwẹ̀ àwọn kan lè kí tiwọn ní òní káwọn kan kí ní ọjọ́ kejì kò jù bá ń lọ ìdùlẹ̀ adíyá gbogbo ayé ló ṣe kí ni o ló ṣe ìdùlẹ̀ adíyá wàá máa wọ̀rọ̀ àwọn kan lágboolé tiwọn wọ́n lè ṣe mòlídìí tiwọn gbogbo agboolé yòókù ò ní ṣe àwọn kan nílùú kan wọ́n lè ṣe mòlídìí tiwọn gbogbo ìlú yòókù wọn ò ní ṣe sọ ni pé ó ti di yọ́bọ̀yọ̀bọ̀ kò sí ní tọ́fà tó fi di yọ́bọ̀yọ̀bọ̀ bí ó ṣe pé rújúrújú wà nínú ọdún mòlídìí kò ti ọ̀dọ̀ ọlọ́run wá kò tọ̀dọ̀ ànábì wá sallallahu alaihi wasallam ẹ ká gba tító pẹ̀lú ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá. bákan náà ọdún tí wọ́n ń ṣe mọ̀dínà táwọn júù àtàwọn nàṣọ́ra tí wọ́n ń ṣe mọ̀dínà táwọn mùsùlùmí bá wọn lórí rẹ̀ lọ́dún àkọ́kọ́ àmọ́ tó di ọdún kejì tánàbí kọ̀ fún wọn yìí bánàbí ṣe kọ̀ fún wọn yìí ìwọ náà gba kíkọ́ o má bẹ̀ ẹnikẹ́ni dá sí ọdún rẹ o. má bẹ ẹnikẹ́ni dá sí ọdún rẹ̀ ọdún kìíní kan ní àjíǹde ní kérésì ní kìíní kan ó ti gbọ́ nísìnyí wípé ọdún méjì ni ọdún àwẹ̀jẹwẹ̀mu fún àwa mùsùlùmí màmá mi ní ṣe àbúrò ní nébọ̀ mi ní kò mà sí o kò sí níbi gbogbo tó ń sọ wa ọdún ọdún iléyá. ọ̀rọ̀ kẹta lórí ọ̀rọ̀ yìí tá a tún fẹ́ jẹ́ kó yé wa ó ní wípé nígbà tá a sọdún iléyá a sọ pé ọjọ́ ọdún iléyá wa ní on the ten of every zulehijja on the ten of every zulehijja ọjọ́ kẹwàá oṣù zulehijja oṣù zulehijja sì ni ó ń jẹ́ oṣù kejìlá nínú ọdún oṣù méjìlá ló wà nínú ọdún wa ìbẹ̀rẹ̀ rẹ̀ ní muharram ìparí ìparí rẹ̀ ní lólihijjá òní ti wá di thirteen àwọn àmọ́ ká lọ yóò di fourteen yóò di fifteen yóò di sixteen wọn bá yá yẹn bá di twenty seven yóò di twenty eight yóò di twenty nine làbà tún kéde pé wọ́n ti rí oṣù muharram tàbí kó thirty tábà rọ́ṣù asa sọ pé a ti bọ́ sínú oṣù muharram now ìbéèrè ni pé nígbà tí oṣù kejìlá wa yẹn tó bá parí nígbà tó oṣù kejìlá wa yẹn tó bá parí ǹjẹ́ aláǹfààní àti kóra wa bọ́ta bá a ṣe kóra wa bọ́ta fún idul fitiri tá a kóra wa bọ́ta fún idul hadiya ká sọ pé. alihamudulilayi ọdún wa ti parí gẹ́gẹ́ bí àwọn kan ṣe máa ń kóra wọn bọ́ọ̀ta ní ìparí oṣù kejìlá tiwọn tí wọ́n sọ pé àwọn cross over from December to January ìjáwa náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ káwa náà mú yẹn náà mọ́ ká sọ pé àwa náà cross over from Zulhijja to. muharram ǹjẹ́ alẹ́tọ̀ bẹ́ẹ̀ alẹ́tọ̀ bẹ́ẹ̀ o ẹni bá dán wò ọdán bíbí àwò nìyẹn o alẹ́tọ̀ bẹ́ẹ̀ má fi ọdún kẹta kún ọdún wa wọn ránṣẹ́ ìwọ kọ́ ni ànábì wa ọlọ́run ò sì sọ tírà kalẹ̀ mọ́ lẹ́yìn àlùkùránì lásìkò tó lọ ń sọ kùránì kalẹ títí tó fi di ọjọ́ òpin rẹ̀ wọn ò fi crossover lólihíjà tó muharram wọn ò fi ṣọdún kẹta tánàbìbí kúrò láyé sallallahu alaihi wasallam wọn ò ṣe ọdún lòlẹ́híjà pé lòlẹ́híjà parí o àti wàá bọ́ sínú muharram wáhùn wọn ò sọ di ọdún wọn ò sọ so gbogbo ìranù táwọn kan ṣe lónìí tó ká sí pé tó bá ti di muharram wáhùn wọ́n lọ sí stadium lọ march ma lọ forí kóòrùn wọ́n ní ah, àwa náà ní jíra àwa náà ní kàlẹ́ńdà ìranù lásán lásán ni sọ onítọ̀ọ̀mọ̀ sọ ọmọ ọkọ̀ oṣù wa ni ọmọ ọkọ̀ oṣù wa ọkọ̀ oṣù àwọn kẹfẹ́rẹ́ náà níbẹ̀ lágbárí rẹ̀ ò mọ́ má dàdàkú dàálẹ̀ tọ́ bá lọ́dọ̀ ọlọ́run tí ó adi di fún ọ. tí muharam bá tí mu tí lóníjà bá parí ó parí nù kọ́ ka mọ̀ pé ó ti parí lónìí àti bọ́ sínú muharam wà kò jù yẹn lọ pé àwa kóra wa jọ a sọ pé kí là ń ṣe a sọ pé ọdún lóde tà ń ṣe nínú ìsìláàmù yìí o ìdùn lè fitiri àti ìdùn lè hadiya ni ọdún ìtúnu àwẹ̀ àti ọdún iléyá a ní ju méjèèjì yẹn lọ ìyẹn ni ìlànà ìsìláàmù táwọn kan bá wá ń ṣe ju bẹ́ẹ̀ lọ kì í ṣe pé wọ́n fẹ́ gbalada o ìyà ní wù wọ́n jẹ lọ́dọ̀ ọlọ́run kì í ṣe pé wọ́n fẹ́ gbalada tí wọ́n bá mú ọdún mòdìdì mọ́ tí wọ́n mú ọdún ìjíràwà mọ́ tí wọ́n mú ọdún káyókáyó mọ́ tí wọ́n mú ọdún ọjọ́ bíi alì mọ́ gbogbo ẹ̀ pátápátá tí wọ́n bá jó mọ́ ìṣìnà ní fún wọn o ìwọ dúró sí ibi tánàbí dúró sí ànábì dúró sórí idoli fitiri àti idoli hadiya ní ìparí ẹ jẹ́ kí a di ẹ̀kọ́ tí ọdún iléyà yìí tó kọ́ wa ẹ̀kọ́ tó kọ́ bàbá ẹ̀kọ́ tó kọ́ òbí àti ẹ̀kọ́ tó kọ́ àwọn ọmọ rẹ̀ a rí wípé baba ńlá wa anabi ibrahim aleyhi salam tí ó pilẹ̀ ọdún léyà yìí ẹ̀kọ́ tó kọ́ òun ni pé àfẹ́kọ̀ọ́ tá a rí kó látara ẹ̀ ni wípé ó jẹ́ olùtẹ̀lé àṣẹ ọlọ́run ọlọ́run pa á láṣẹ pa ọmọ rẹ̀ ó sì dìde láti tẹ̀lé náà ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀nù káwa náà máa tẹ̀lé ọlọ́run tá a bá ti fẹ́ kọ́rọ̀ wọ́ jásáyọ̀ tá a fẹ́ kó jásí dùnú tá a fẹ́ kó jásí ayọ̀ tàbí kó já sí dùnú tẹ̀lé àṣẹ ọlọ́run tẹ̀lé àṣẹ ọlọ́run ohun tó pilẹ̀ ọdún anabi ibrahim aleyhi salam lẹ́yìn náà ẹ̀yin ọmọ rere ẹ̀kọ́ tá ara anabi ismail tó wà nípò ọmọ lọ́gọ́ náà lọ́hùn táṣẹ ìgbérù ò pé ọgbọ́ràn sí òbí ẹ̀yin ọmọ tóbìnrin bá ti tẹ̀ láti ọlọ́run tó sì pàṣẹ ìtẹ̀ láti ọlọ́run ó di dandan fẹ́yìn náà kẹ́ gbọ́ràn sí wọn lẹ́nu tí obìnrin bá ti tẹ̀ láti ọlọ́run tó sì parí láṣẹ ìtẹ̀ láti ọlọ́run ẹ̀yin ọmọ ẹ ní option ẹ ní alternative ẹ ní ibi tẹ́ ẹ lé ẹ ní ibi tẹ́ ẹ fẹ́ tì sí mọ́ àfi kẹ́ gbọ́ràn sí obìnrin lẹ́nu tẹ́bá ti wá gbọ́nà sóbì yín lẹ́nu ẹ wàá di ọmọ rere ẹ dọmọ lálùbáríkà aláwo fi wá sí kòǹgẹ́ dáadáa ẹ̀yin òbí ẹ tẹ̀ láṣẹ ọlọ́run ẹ̀yin ọmọ ẹ gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu tẹ́bá ti pa yín láṣẹ dáadáa tí ò takò tọ́lọ́run tí ò takò ti anaduwa Muhammad sallallahu alayhi wa sallam èyí ni ẹ̀kọ́ pàtàkì tẹ̀yìn afẹ́kádìmù nínú ọdún iléyà tí a ṣe. Allah á gbà lẹ́sìn fún ẹnìkọ̀ọ̀kan wa ọdún iléyà náà ọmọ kásẹ̀ ńlẹ̀ tó bá ti di pé òòrùn wọ̀ ní òní torí pé òní ni ọjọ́ kẹtàlá ọjọ́ kẹwàá lọ́dún máa bẹ̀rẹ̀ ọjọ́ kọkànlá ìkejìlá àti ìkẹtàlá ọjọ́ kẹtàlá ọ̀hún àti wá wà ń bẹ báyìí yọ àkásẹ̀ ńlẹ̀ lónìí tí òòrùn òòrùn ti ń bẹ́ ta ti wọ̀ níbi aago méjì kọjá ìṣẹ́jú márùn-ún gbogbo tó bá fẹ́ ṣe tó kù tó fẹ́ ṣe tó fẹ́ fi sọrí ọdún kóònù tí ń bẹ́ńtà yìí tó wọ̀ tètè gbìyànjú àti ṣe o torí tó bá ti lè wọ̀ àti kúrò nínú ọjọ́ ọdún àti bọ́ sínú ọjọ́ míì tí ò gbé ọdún rù mọ́ aláwọ̀ tó ṣe ọdún ilé nírọ̀rùn fún wa kọ́nà bá kó gbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa o kọ́nà wọn bá kó ṣe àforíjìn ẹ̀ṣẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́nà kó bùkún iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn kan sọ pọ́rọ̀ rẹ̀ kò jẹ́ má dùá àwọn kan sọ pọ́rọ̀ nàìjíríà kò jẹ́ má dùá ẹ tún ń takora yín ṣé kìí ṣe pé sùn ti mú yín báyìí ẹ tún ń takora yín lórí ọ̀rọ̀ nàìjíríà pé a ti ṣàdúrà ṣàdúrà àdúrà gbà tá à ń sọ fún ọ pé àdúrà gbà tá à ń sọ fún ọ pé ó gbà tá à ń sọ fún ọ pé àdúrà gbà o tí ì bọ́ sọ́wọ́ kidnapper ọ̀làdúrà gbà o tí ì bọ́ sọ́wọ́ boko haram ọ̀làdúrà gbà o tí ì bọ̀ sí ọwọ́ àwọn ritualist ọ̀làdúrógbà tá à ń sọ fún ọ̀pádúrógbà ẹ́n asọdúnlé kìí ṣe pé ó ń kálukú gbà nù gbó tó ti tó ti tí ò ríbi tọ́mọ ẹ̀ wà tí ò ríbi tíyàwó ẹ̀ wà ọ̀làdúrógbà we keep on praying to Allah a máa ṣàdúrà lọ ń tiwa ni torí pé ọlọ́mọ̀pọ̀lẹ̀ ni wa ẹni tí ó sì jọlẹ̀ kò sí irinṣẹ́ kan tó ní ju kó bí ọlọ́run lọ ọ̀lẹ́ ni wá ìjọba ni alágbára ìjọba ìwá jẹ́ ìjọba alábòsí ó jẹ́ ìjọba alábòsí ọlọ́run ọba kì í sì ran ìjọba alábòsí lọ́wọ́ ọlọ́run ọba kì í ran ìjọba alábòsí lọ́wọ́ àti kí ó fi àbòsí ọwọ́ ẹ̀ sílẹ̀ àwa ń bá ìjọba nàìjíríà bẹ̀ lọ́hùn àbòsí ọwọ́ wọn kọ́nà jẹ́ kí wọ́n fi í lẹ̀ kọ́nà jẹ́ kí wọ́n fi í lẹ̀ torí pé àbòsí náà ni gbogbo ohun tí ń bẹ ní abẹ́ boko haram ni tẹ́rọ́rìsì ni kidnapping ni ìgbàǹkan ni wọ́n kówó jẹ ni àbòsí náà ni gbogbo ẹ̀ kọ́lọ́hún wá ṣe wọ́n ní ẹni tí ó lè jìnnà sí àbòsí tábà ti jìnnà sí àbòsí ẹ̀rí pé gbogbo nǹkan á nọ́mà gbogbo nǹkan á bọ́ sípò padà aláwọ̀ fún wa sí kòǹgẹ́ rẹ o subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik akim salah.